ọkùnrin kan tí wọ́n ló lárùn ọpọlọ tí wọ́n ń pè ní òkè lọ́yà ẹni ọdún mẹ́tàdínlọ́gbọ̀n twenty seven years of age ó mà ti wà lákàtà àwọn ọlọ́pàá báyìí o pẹ̀lú bó ṣe wọ ìlú iléèwé ìjọ national high school tó wà nílùú àrògbó ìyẹn níjọba ìbílẹ̀ ẹsẹ̀ odò ní ìpínlẹ̀ ondo tó sì pa ọmọ iléèwé kan ìyẹn tìmíbra mẹ̀rẹ̀tíngà ẹni ọdún mẹ́tàdínlógún seventeen years of age ọjọ́ ajé ìyẹn ọjọ́ mọ́ńdé ọ̀sẹ̀ tí í ṣe ọjọ́ kẹta oṣù keje ọdún yìí ìní ìṣẹ̀lẹ̀ ìbànújẹ́ yìí máa ṣẹlẹ̀ tẹlifíṣàn yorùbá Tòótọ́ gbọ́ pé òkè lọ́ọ̀yà jẹ́ alárùn ọpọlọ tí wọ́n sì ló máa ń ṣe kọ́tọ̀kọ́tọ̀ káàkiri ìlú àrùgbó ṣùgbọ́n lọ́jọ́ mọ́ńdé ọ̀sẹ̀ tó kọjá yìí níṣẹ́ wọn ní òkè lọ́ọ̀yà ló máa já wọnú iléèwé àjọ national high school tó sì bẹ̀rẹ̀ sí ní máa lé àwọn ọmọ iléèwé tó bá nínú kíláàsì náà lójijì ni wọ́n ló kìtìmí bramire tí ń gà mọ́lẹ̀ tó yí lọ́rùn tó sì pa ọmọdékùnrin náà nípakúpa tẹlifíṣàn yorùbá tòótọ́ gbọ́ pé àsìkò tí òkè lọ́ọ̀yà fẹ́ sá lọ làwọn èèyàn lé e mú tí wọ́n sì padà rí i mú alūkkóró iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ ondo arábìnrin fúnmiláyọ̀ ọdúnlámì ó fìdí ìṣẹ̀lẹ̀ yìí múlẹ̀ o ó ní òkè lọ́ọ̀yà ti jẹ́wọ́ pé lóòótọ́ lòun pa Tìmíbra Bẹ̀rẹ̀tíńgà ṣùgbọ́n tó ní ẹ̀ṣẹ̀ tọmọkùnrin náà ṣe òun ni pé ó ń pè òun ní wèrè ó ń pè òun ní alárùn ọpọlọ fúnmiláyọ̀ ọdúnlàmẹ̀wá jẹ́ kó dìímọ̀ pé òkèlọ́yà ti wà ní àtìmọ́lé àwọn níbi tí yóò gbà fojú winá òfin ìyẹn fojú bá ilé ẹjọ́ lẹ́yìn tí ìwádìí àwọn bá parí.